ونستعينه ونستغفره الله وحده لا له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله أحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم محدثة بدعة eléyìí tí a ti ṣe àwọn àtisíwájú ní ọ̀sẹ̀ tó kọjá tí a sì ti ṣe àlàyé nípa àwọn àtisíwájú tí àfàwà al-imam an-nawawi tí wọ́n ṣe lérí hadithi alákọ̀ọ́kọ́ eléyìí tí a fẹ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ a ṣàlàyé fún wa pé lọ́pọ̀lọpọ̀ àwọn tíra hadith àwọn àfáà sábà máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú hadith tí akókò fẹ́ kàí hadith náà lọ báyìí وعن أمير المؤمنين أبي حفص عمر بن خطاب بن نفيل بن عبد العزى بن الرباع ابن عبد الله ابن قرق ابن رواه بن عدي بن كعب بن لهيب بن غالب القرشي العدوي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنجات وإنما لكل مريء ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق على صحته حديثي àti sọ̀rọ̀ lérí rẹ̀ ní ìjẹ́jọ́ wípé hadith ahad ni ṣùgbọ́n bó ṣe jẹ́ hadith ahad sì tó yìí hadith tó lálàáfíà ni a ní hadith mashhur òun ni ìdí tó fi jẹ́ hadith mashhur tó pé hadith mashhur ọ̀kan ló jẹ́ nínú àwọn ẹ̀tuntun hadithu ahad láfi sọ wípé taqsim al-khabar bi'itibari naqli ilayna eh, kisman hadithun mutawatir wa hadithu ahad hadith yìí hadith tó lálàáfíà ni afáwa umar bin khattab radiyallahu anhu àwọn ni wọ́n gba hadith wa tí wọ́n jẹ́ abu hafs àwọn àfáà àdínkù yìí wà wípé kì í ṣe pé wọ́n bí ọmọ kàkà tó ń jẹ́ Hafs ni wọ́n fi ń pè wọ́n ní Abu Hafs ó sì ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní tarikhimu Hafsọ òun náà ní ṣe wípé ọmọ kan bẹ tó ń jẹ́ tó ń jẹ́ Hafs kọ́lọ́mọba kí ó bá wa yọ́nú sí afọ́ Umar ibn Khattab radiyallahu anhu òní sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ gbólóhùn tí àwọn àfáà máa ń lò pàápàá jùlọ àwọn sàhábà lérí gbígba hadith wa a máa túmọ̀ ìlágbára ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ gbólóhùn sami'tu mo fi ti ara mi gbọ́ báyìí

ṣùgbọ́n àwọn rìwáyà yìí tó lálàáfíà jù òun náà ni rìwáyà eléyìí tí à ń ka yìí àrípa ṣàlàyé ọ̀rọ̀ púpọ̀ lórí ẹni jọjọ pé tọ́rí kò tí hadith innamal a'malu yìí tó gbà wá èyí tó lálàáfíà òun náà ni tọ́rí kò ta ni o. tọ́rí ta ni Yahya bin Sa'id al-Ansari. ó lóun gbọ́ afọ́ Umar bin Khattab radiyallahu anhu ó ní mo gbólé la anabi sallallahu alayhi wa sallam tá anabi sọ wípé innamal a'malu binniyat gbogbo ṣe pátápátá yóò máa bẹ pẹ̀lú àníyàn kò sí iṣẹ́ kan tẹ̀yìn kan ó ṣe ẹni tó lọ́pọlọ lérí yóò láníyàn kan tó fi ṣiṣẹ́ wọn. يون يون بروفيسيون إيه؟ انما الاعمال بالنيات انما نضع عفوا نما علم البيان وني يفيد الحصر يفيد الحصر ó ń túmọ̀ sí wípé bọ́rọ̀ ṣe rí tí ò ní tùmọ̀ mí ibi tọ́rọ̀ dé dúró tí a tún gbọ́dọ̀ gbọ́ nǹkan bí ìyẹn lérí ẹ̀ nípa ìnàmà ìnàmà gbogbo ohun tí ń jẹ́ iṣẹ́ pátápátá tẹ́nìkan bá ṣe àníyàn kan yóò wà ń bẹ̀ àwa lè mà níyàn o a sì lè má mà ṣùgbọ́n kíkó wa mà pọ́ lọ́nra níyàn tó kálukú fi anábì ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí pé wa ìnáma lè kú lè múrí ìmà nàwá àti pé dájúdájú o lè kú lè múrí ìn yóò máa jẹ́ ti kó wá yóò máa jẹ́ tolúkúlùkù yín nínú tẹ́ ẹ bá ṣe láàdá tẹ́ ẹ gbà wá bá níyàn tẹ́ ẹ dà lórí iṣẹ́ ń bá ṣe rí lẹ́sẹ̀ gbà láàdá lórí ẹ̀sìn. فمن كانت هجرته إلى الله ورسوله ẹni tó bá ṣe wípé ó ṣe hijira rẹ̀ nítorí tọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ fàhijiratuhu ila Allahi wa rasuli dájúdájú ẹ̀san hijira tá tí ó gbà yóò gbà lérí bó ṣe ń torí àti tòjíṣẹ́ rẹ̀ náà ni. wa man kanat hijiratuhu liduniya yusibuha ẹni tó bá ṣe wípé ó ṣe la ó ṣe hijira tiẹ̀ nítorí ayé yóò sí ìbùhà ọwọ́ rẹ̀ ó tẹ̀lé ayé ọ̀hún o ṣùgbọ́n kò ní gbalada. àwí mọ́ra àti yẹ̀ǹkì ṣùhá àbóṣe hijira nítorí obìnrin kan tó fẹ́ fẹ́ hmm? yóò rí obìnrin náà yóò rí fẹ́ o ó ti gbalada hijira ẹ̀ náà nìyẹn fàhìjìrọ́tuhu ilẹ̀ àmà hajara ilé kó wọ́n gba ẹ̀sán hijira rẹ̀ níbi torí ní tó bá torí ẹ̀ ṣe ìṣẹ̀ra. hadith yìí àwọn àfáà wọn a máa pè ní hadithul a'mal hadith yìí hadith kan ni èyí tó ṣe wípé mizan òṣùwọ̀n ló jẹ́ lè bá wa ọ̀pin fún àwọn nǹkan tí ó bá pamọ́ nínú ẹ̀mí. hadith kejì sì ń bẹ tá a fi máa ń wọn iṣẹ́ hadith eléyìí ó ń sọ̀rọ̀ nípa ìtóníkàlùkù wa bá dìsọ̀kan tábà wà hadith yìí dáadáa gbogbo àwọn nǹkan tó ń bọ̀ lẹ́yìn nínú ọ̀rọ̀ yìí ó ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó ti ṣáájú ni innamal a'malu wà innama likulli muri ma nawa gbogbo àwọn ọ̀rọ̀ tó wá ń tẹ̀lé ó ń ṣàlàyé ọ̀rọ̀ méjì yẹn ni àwọn àfa wọn ní innamal a'malu binniyat gbogbo iṣẹ́ ó ń bẹ pẹ̀lú àníyàn wà innama likulli muri ma nawa dájúdájú yóò máa jẹ́ ti kó wá lérí iṣẹ́ tó bá ṣe o bá níyàn tó bá dà ṣe rí àwọn àfa ní ṣé ọ̀rọ̀ méjèèjì ṣé kankan náà ni àbí kìí ṣe kàkà náà ọ̀pọ̀ náà àwọn àfa tí wọ́n ní kàkà náà ni pé innamal a'malu binniyat wa innama likulli mur'i ma nawa yẹn ta'kid ló jẹ́ ó ń kan pamọ́ èyí tá a ti kọ́kọ́ sọ síwájú ni torí pé bí ìgbà pípé nǹkan ni gbogbo iṣẹ́ o ó ń bẹ pẹ̀lú àníyàn gbogbo ẹnikẹ́ni tó bá yìí ṣiṣẹ́ náà bá nìyẹn rẹ̀ bá ṣe rí náà ni ó ṣe gbẹ̀san. àwọn afáàmì yìí sọ pé là laysa li ta'kid bal li ليس litakid بل litafis wọ́n ní ìtumọ̀ tuntun míì ó ní ọ̀rọ̀ kejì fún wa kì í ṣe ìtumọ̀ tàkọ́kọ́ kì í ṣe pé ó ń kápá mọ́ ọ̀rọ̀ tàkọ́kọ́ ni nítorí pọ́rọ̀ méjèèjì yẹn ó yàtọ̀ síra wọn tàlákọ̀kọ́ innamal a'malu binniyat òun náà ni pé kò ní í sí iṣẹ́ kan láyé ìyẹn ó lánìyàn kan téèyàn fi ṣe nítorí sallallahu alaihi wasallam àfẹ́jọ́ yìí wà nìyẹn àwa lè mọ́ o a sì lè mọ́ mọ́ bàbá rẹ̀ nìkan nísìn tó sàn múra kankan tí sàn sàgé mọ́sálásí tí ń tó àgé tí ń kágé jọ fáwọn yẹn pé káwọn yẹn ó lè rágé sàlùwàlá tó sàn ṣe fisanfisan yẹn anábìíní innamal a'malu binniyat yóò lánìyàn kan tí ń torí rẹ̀ sí o tí ń torí rẹ̀ sàgé yẹn jọ àwọn. bákan àníyàn tí wọ́n fi ń ṣàgé jọun ó lè jẹ́ torí tọlọ́hun ó sì lè má jẹ́ torí tọlọ́hun. ẹnìkan ṣàdédé dìde wùyà pé ah mo fẹ́ máa lọ tó wà sí mo fẹ́ máa lọ lékèw bó ṣe dìde pé mo fẹ́ máa lọ kọ́kọ́ ẹ̀sìn yóò lánìyàn kan ó wá lè jẹ́ torí tọlọ́hun ó sì lè má jẹ́ torí tọlọ́hun ṣùgbọ́n ẹnu tèmi ò gbà láti sọ pé torí tọlọ́hun ló fi ń ṣe ẹnu mi ò sì gbà láti sọ pé kì í ṣe torí tọ́lọ̀ torí pé mi ò máa tó wà nù ìgbà ẹ̀yà rẹ̀ ìdí nítorí náà sallallahu alaihi wasallam fi jẹ́ kó yẹ wá rẹ̀ pé kò sí bó ti wulẹ̀ kórí ẹni iṣẹ́ téèyàn bá ṣe yóò lánìyàn kan téèyàn ní lẹ́mìí téèyàn fi ń ṣe so ìdí yìí tó fi jẹ́ pé ó rọrùn fésù láti ba iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn jẹ́ torí pé kò sí bó ti fẹ́ ṣe nǹkan kan yóò sá so automatically tí ò bá ti lè jẹ́ torí tọ́lọ́hún yóò jẹ́ torí nǹkan mi èyí tí ò bá dẹ̀ ti jẹ́ torí tọ́lọ́hún èso ti wọ ọbẹ̀ náà nìyẹn kọ́lọ́n kò ṣọ̀wá ń bẹ̀. so àkọ́kọ́ nínú ọ̀rọ̀ ni wípé innamal a'malu binniyat ìtumọ̀ rẹ̀ ni wípé iṣẹ́ kan ò ní wáyé láyé illa binniyat àfi kó ṣe pé yóò là níyàn tí yóò máa ń kàn yẹn mélòó mélòó níṣẹ́ ẹ̀sìn téèyàn ò rí báyìí ṣùgbọ́n àníyàn tó ń bẹ lábẹ́ rẹ̀ àníyàn ayé ni ìdí nìkan fi jẹ́ wípé hadith anabi sallallahu alaihi wasallam yìí tí anabi ń sọ fún wa yìí hadith yìí gbajúmọ̀ gbogbo ala máa ń kà ṣùgbọ́n yẹ ká máa ronú lérí ẹ̀ ní gbogbo gbà bóò la ṣe fẹ́ máa ṣe àtúnṣe àníyàn wa àfihàn sheikh ibn Uthaymin rahimahullah wọn ni wa'lam wọn ni lọ́ọ́ mọ̀ pé anna shaitan wípé èso taari yẹn kọ̀dìyà tí ka inda ìrọ́dà tí amalil khair èso ọ̀wà bá ẹnìkọ̀ọ̀kan wa nígbà tí ìgbà tá a bá ti gbèrò pa a fẹ́ ṣiṣẹ́ oore kan wọ́n fẹ́ ṣètọrẹ àánú fẹ́nìkan ni wọ́n fẹ́ bọ̀ ẹnìkan láṣìírí ni ẹnìkan débi ń pa kan wọ́n fẹ́ fún lóúnjẹ ni wọ́n fẹ́ ṣèrànlọ́wọ́ kan ni wọ́n fẹ́ ṣiṣẹ́ ẹ̀sìn kan ni tẹ́ pé téèyàn bá ṣèyàn ó gbà ládàá lérí ẹ̀ gbogbo wa kí ìgbà tó bá ti fẹ́ ṣe kò sí gbèyàn ṣe rí kéèyàn jẹ́ ìṣòwà súnmọ́ yẹn. fàyàkúrò èso wa máa sọ nínú ẹ̀mí rẹ̀ wípé إنما إنك إنما تعمل هذا رياء èso ọmọ asọ nínú ẹ̀mí ẹ̀ pé hmm, má dara rẹ láàmú torí káyé lè rí ọ náà ló kú ṣe fẹ́ ṣe tẹ́lẹ̀ èso ọmọ asọ bẹ́ẹ̀ sí ọ lẹ́mí yọ mà pé ṣé káyé ó lè mà sájà yóò lè mà má ṣe ń torí tọ́lọ́hún. fàyà fà yàtọ̀ himmatuk wáyò sẹ́bìtò ha èrò tó wá ní lérí tó fẹ́ ṣe yẹn yóò bá bàjẹ́ àdìsọ́kàn rẹ yóò já lulẹ̀ Sheikh Ibn Uthaymeen rahimahullah wọ́n ní tó o bá ti láníyàn pọ̀ fẹ́ ṣe dáadáa tẹ̀sù bá ti ń gbèrò kèrò sí ọ lẹ́mìí fàlà tẹ̀lẹ́tẹ̀fìtì yìí lẹ́yìn má bójú wo tẹ̀sù ń gbèsè ọ lẹ́mìí ìwọ sàtúnàníyàn rẹ sí pé torí tọlọ́hún òní mo bẹ̀rẹ̀ ṣe torí pé mélòó mélòó nígbà tọmọ ènìyàn ó dà níyàn tọlọ́hún lérí nǹkan ṣùgbọ́n yóò dá àárín èso ó sì yí àníyàn rẹ padà nítorí kí iṣẹ́ rẹ ó balẹ̀ sí kíni o kó lè bàjẹ́ níwájú ọlọ́run eléyìí àkọ́kọ́ tá a gbúdọ̀ ọkọ́ gbọ́ yé nìyẹn wípé ìtumọ̀ innamal a'malu binniyat òní wípé gbogbo iṣẹ́ pátá kò lè wáyé láì ṣe wípé yóò lánìyàn téèyàn ṣe kíni o téèyàn dá ọ̀nà kan nìyẹn nínú ìtumọ̀ rẹ̀. ayé innamal a'malu ayé gbogbo iṣẹ́ o láyàkúnú ẹ̀ka lọ gbé láyàkúnú wa innamal a'malu láyàkúnú illa binniyat gbogbo sẹ́láyé kò lè wáyé àfi kó sípà níyàn kan yóò wà lẹ́yìn ọ̀làkàlẹ̀ náà táwọn afá fi tù àwọn afá méjì sọ pé innamal a'malu gbogbo sẹ́tẹ̀ èèyàn bá ń ṣe pátápátá yẹ̀síhù yóò lálàáfíà bìnnìyàd pẹ̀lú àníyàn téèyàn bá fi ṣe hai innamal a'malu hmm, yẹ̀síhù aw sahihun bìnnìyàd gbogbo sẹ́tẹ̀ èèyàn bá ń ṣe yóò lálàáfíà o àbí ò ní lálàáfíà o ibi àníyàn ni a ti mà ṣùgbọ́n níbi tọ́rọ̀ àníyàn lágbára dé àlámọ̀rí tí ń bẹ láàrin ọmọ ènìyàn àtọ́lọ́run tó dá ni kò rọrùn fún mi kí n sọ pé àníyàn rẹ̀ ò dá ṣé mo rí ni bẹ́ẹ̀ bí ṣe ń pèrún yẹn o kán bá lè máa kún ló máa ń pè lójú ọmọ pèrún bẹ́ẹ̀ o bó ni mo ṣe mà ìdí yẹn tó fi jẹ́ pé ó léwu púpọ̀ kó mọ́ wàá di ẹrù ẹlẹ́rù lérí kó fa tiẹ̀ lọ́wọ́ nítorí ìjà lè kìyàmà ẹni ẹbí ṣe ń lọ yẹn o torí ayé ni kiri torí tọlọ́hún ní ló ṣe mà tó bá yẹ pé torí tayé ni kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run fìyà rẹ̀ jẹ́ ìbọ́lọ́run ò ní bì wọlé rí ẹ̀ àmọ́ tí ò bá lọ jẹ́ torí ayé tí wọ́n dẹ̀ ń sọ kiri pé torí ayé ni onítọ̀ ń dáná jọ ìjà lè kìyàmà sòdí ní tó fi jẹ́ wípé ibì kan tá a ti lè ríra wa mú làwọn afáàfin sọ wípé àdéhìsì tó kó gbogbo tẹ̀sìn dálé lórí tó kó sínú hadith ti àfàwà abdullahi àfàwà umar bin khattab yìí àti hadith ìyàwó aisha radiyallahu anha hadith ilé ìtànká yìí òun ni wọ́n ń pè ní mizanu mizanu albaatil mizanu albaatini. hadith yàwá aisha òun ni mizanu azọ́hìr òṣùwọ̀n tá à ń fi mọ tó pamọ́ òṣùwọ̀n tá à ń sì fi mọ tó hàn kí ni hadith yàwá aisha òun hadith tánà sallallahu alayhi wa sallam wípé man amila amalan laysa alayhi amruna fahuwa ẹni tó bá ṣe iṣẹ́ kan tí kò sáṣẹ ti wà lérí ẹ̀ iṣẹ́ náà nígbà lọ́wọ́ ẹ̀ sòwò rọrùn fún ọ ní ìsìnkú olè sọ pé ìrún dẹ́ kí ọlọ́run gbà ó àbíyàn lè sọ bẹ́ẹ̀ torí pé lẹ́yìn sàálẹ̀ àmúrúnà fọwọ́rọ́ kó kí bá nàbí ṣe ní ká ṣe kí ni o kàkì ẹnu yẹn lè gbà á màá ṣe wọlé lọ́ọ̀ni torí pé ẹlòmíì látara tọ́rọ̀ ò ti yé ẹ̀hìn ṣe wọlé lọ́ọ̀ni tó gbani là mo lè sọ pọ́lọ́ òní torí pé hadith ìyá wa Aisha ó ti jẹ́ kó yé wa wípé man amila amalan lẹ́yìn sàálẹ̀ àmúrúnà fọwọ́rọ́ mizanu nìyẹn ǹjẹ́ àfáà onígbìyànjú ní aláì wọ́n ń tọ́ ẹ̀ níbi ẹ̀sìn kódà wọ́n lé àníyàn wọn dá kíní kankankan àníyàn rẹ̀ lè dá lóòótọ́ ṣùgbọ́n tí ń ṣe yẹn kì í ṣe ń ta aran ni ẹnu tí wàá lè gbà á lè sọ̀rọ̀ lórí àníyàn rẹ̀ o ṣùgbọ́n yìí tí amọ̀lù ti ń ṣe yẹn á sọ pé báàpù ni ọlọ́run ò lè gbà lọ́wọ́ ẹ̀ so ó lé ilé ìdíkà yàtọ̀ sáwọn kèfèrí ẹ̀ẹ́dì pé tọ́rọ̀ bá ti dojúrú lọ́dọ̀ àwọn kèfèrí àbí lọ́dọ̀ àwọn mùnáfìkì nínú mùsùlùmí wọn ni ọlọ́run ò ṣe gbèǹjà má sọ pé ọlọ́run ní gbà lọ sí wọ̀lọ́ ọlọ́run tó gbà á èèyàn lè sọ bẹ́ẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan tí kò bá sí àṣẹ wa pé kò ṣe iṣẹ́ òun tí ò bá ṣàṣẹ wa lérí ẹ̀ fọwọ́rọ́d bó tilẹ̀ káníyàn rẹ̀ ó dáa tó lórí iṣẹ́ yẹn á dàbí láyà ni kẹ́nìkan ọ̀pọ̀ ọgọ́rùn-ún màálù fún mòlídìí nísìn ọlọ́run ò lè gbà lọ́wọ́ ẹ̀ ká má sọ bẹ́ẹ̀ sáà tọ̀ ọlọ́run ló mà níyàn òun lè sọpá níyàn ọlọ́run bó bá sì dá níyàn àtọ̀ ọlọ́run náà lá ọlọ́run kò ní gbà á torí pé kò wà níbàámu bá nàbí sallallahu alayhi wa sallam nítorí ní ká ṣe so hadith méjèèjì yìí gbogbo tí ń jẹ́sìn orí rẹ̀ lọ́rọ̀ gbọ̀kúlé alìjárífù wọ́tà àdìl bá a bá lọ́dọ̀ pé nìkan ṣe eré kò ṣe eré hadith méjèèjì yìí náà lágbẹ́sẹ̀ lé hadith tàlákọ̀kọ́ mizanu batin ni òṣùwọ̀n tá a fi mọ̀ tó pamọ́ ni ṣùgbọ́n wọ fúnra rẹ lọ́mọ yùn ara àtà ò lè bá ọmọ wọn náà ní innamal a'malu binniyat àníyàn tó fi kírun rẹ ń lóòótọ́ òkè bánabi ṣe ní akí ìmúra rẹ bánabi ṣe múra ọgbẹ náà ló ṣe múra ṣùgbọ́n àníyàn tó fi ṣe kì í ṣe torí tọ́lọ́ àwa lè mọ́ lè dájọ́ lórí èèyàn al-hukmu bi ìdájọ́ òun tá a dà ń tiwa ni pé tọ́ àfọ̀n súnà ni àfọ̀n súnà ni ó pé súnà á ìhun tá a fa ìkí yìí masha Allah báyìí nàbí ṣe ní káàkiri náà ni ló ṣe kí kódà ìrùn yẹn lálàáfíà àgbà lè sọ bẹ́ẹ̀ àmọ́ àníyàn tó fi kí yẹn àwọ̀ ò lè mọ́ dásì nímọ̀ nípa rẹ̀ jù lọ pẹ̀lú àníyàn tó fi ṣeun ṣòdíyàn tó fi jẹ́ pátìsì méjèèjì yìí òun ló papọ̀ táwọn àáfàá fi gbé ṣẹ́rìtù kòbólù làmẹ́lì májẹ̀mú ìtọ́lọ́n fi máa ń gbàṣẹ́ lọ́wọ́ èèyàn ṣerpan májẹ̀mú méjì ni al-ikhlas wal-mutaba èyàn ó ṣe nǹkan torí tọ́lọ́hún èyàn ó dẹ̀ ṣe níbàámu bí anabi sallallahu alayhi wa alihi wa sallam bá anabi ṣe ní ká ṣe gbogbo sẹ́tẹ̀yàn bá ń ṣe téèyàn sì ń tàn máa pé èèyàn fẹ́ gbàládá lọ́dọ̀ ọlọ́run lérí ẹ̀ òun náà ní kí a ṣe níbàámu bí ọlọ́run ọba nítorí tọlọ́run ká ṣe níbàámu nàbí sallallahu alaihi wasallam bó ṣe ní ká ṣe ṣọlábẹ́ ilé ìka tó kúrò ńbẹ masala kan wá wà ìjọsìn ó lè lálàáfíà kọ́lọ̀ mọ́ sí gbà sọ́hí nàám lápòjúwe ẹni tó fẹ́ kírun ìrun àsùnbà tó sàlùwàlá bánàbí sallallahu alaihi wasallam tó ní ká sàlùwàlá tó ṣe takbiratul ihram bánàbí ṣe ní ká ṣe bó bánàbí ṣe ní ká kírun náà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe ṣe ó dẹ̀ sálámà ó ṣe gbogbo ẹ̀ tábà bíyàn lè rẹ̀ bí onímọ̀ pé kí ni hukumu salati yìí kí ni ìdájọ́ ọ̀ràn yìí jẹ́mọ́ àpilẹ̀ yẹn sọ sọ́fíà ó lálàáfíà torí gbogbo ohun tó le bàmú jẹ́ kò wáyé ń bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ìrun yẹn gẹ́rù mọ́kúrúlà ọlọ́run ò gbà ṣùgbọ́n mi ò lè sọ̀dájú èèyàn wọn ò lè sọ torí pé nǹkan tó pamọ́ ni àníyàn tóun fi ń kírun yẹn kì í ṣe níbi torí ta ni o kì í ṣe torí tọ́lọ̀ ṣùgbọ́n yẹn ò lè hàn so abala bẹ̀yẹn ni hadith dáńkà yìí ń sọ innamal a'malu binniyat dájúdájú gbogbo ṣe pátápátá kò sí àfi wèrè kódà wèrè gan ó nídìí tó fi ń ṣe gangan olùfẹ́lẹ̀ explaining so olóòfin lè mọ̀ pé kò sí nǹkan kan tó fi ṣe láyé àwa lè mọ̀ lè sọ torí kó pamọ́ sí wa bẹ̀tì wọ́n mọ̀ nínú àníyàn rẹ̀ pé kì í ṣe torí tọ́lọ́run ló fi ṣe ìwọ́n mọ̀ wípé torí tọ́lọ́run àti torí nǹkan míì papọ̀ mọ́ ó mọ̀ sọ́jọ́ pé kálukú wa ká lọ tún àníyàn wa ṣe kì í ṣe bí iṣẹ́ pọ̀ tó lójú ọlọ́run lójú àníyàn tá fi ń ṣiṣẹ́ yẹn òun ni ọlọ́run subhanahu wa ta'ala òun lọ́lọ́run fẹ́ wò àti bó ṣe wà níbàámu sí sunnah nabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ni ìtumọ̀ innamal a'malu binniyat dájúdájú gbogbo ṣe pátá kò lè ṣàì máa bẹ àyàfi kẹ́ni tó ń ṣiṣẹ́ yìí ó láníyàn kan pàtó tó ń torí ẹ̀ ṣe so má di fún wa kódà mi láníyàn kan lórí ẹ̀ lá ìsìnkú ẹni tó bá sọ bẹ́ẹ̀ sọ pé ọlọ́run tó bá ní kílódé sọ pé ọlọ́run ànábì sọ pé ọlọ́run sallallahu alaihi wasallam wa ma dalilu daliluna innamal a'malu binniyat kódà kó má jẹ́ mùsùlùmí yóò lánìyàn kan nítorí ẹ̀ṣẹ̀ nǹkan yẹn bẹ́ẹ̀ bá lẹ́nìkan tó ń tọ́jú àwọn ọmọ òrukàn àwọn tí ò ní bàbá láyé yóò lánìyàn kan tó ń ṣe ó lè jẹ́ torí tọ́lọ́hún ó sì lè má jẹ́ torí tọ́lọ́hún ẹlòmí lè mọ ara àwọn èèyàn mọ́ká ó lè jẹ́ torí tọ́lọ́hún ó lè ṣe torí òṣèlú so wákàtà so iṣẹ́ kan ò ní wáyé àfi kó ṣe pé ó lànìyàn kó lẹ́lómi lè mọ káwọn èèyàn kí yóò lànìyàn kan nítorí ẹ̀ ṣe kó lẹ́lómi lè mọ ṣe wáàsì kó a mọ ṣe wáàsì fún ọ pé ah, máa ṣẹ̀sìn máa ṣe súnà kankan yóò lànìyàn kan ó lè jẹ́ torí tọ́lọ́ ó lè jẹ́ torí àníyàn mi jẹ́ kó lẹ́lómi jẹ́ pé torí kó lè sọ ọ́ dẹnu wákàtà ẹlòmí lè mọ ó lè bọ́ wáṣẹ́ torí nítorí bọ́ wáṣẹ́ náà ni pé kó o lè bá àmọ́ for life.

gbogbo èyí tó ń ṣe nínú iṣẹ́ ìjọsìn lọ́wọ́ àníyàn ni mò ń torí ẹ̀ ṣe tó bá ti jẹ́ àlámọ̀rí ẹ̀sìn ni o sòtíyè lápèjúwe nísìnyí bíríkìlà ni ó wọn wá ní kó wá kọ́ ilé kan fáàfáà wọn wá nígbà ọjà ah, kò ṣe lọ́fẹ̀ẹ́ ah, torí owó ni o èèyàn ò lẹ́sẹ̀ tó bá dà ní ẹ̀pọ̀ fẹ́ gbowó torí pé nǹkan yẹn àlámọ̀rí ayé nìyẹn ṣùgbọ́n tó bá ti ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn ìyẹn gbọ́dọ̀ dà níyàn kankan ju torí tọ́lọ́n subhanahu wa ta'ala wa innama likulli muri'in ma nawa dájúdájú likulli muri'in yóò máa jẹ́ ìpín oníkúlùkù yín nínú iṣẹ́ rẹ̀ tó bá ṣe máa nàwà máa bá níyàn rẹ̀ bá ṣe rí ní bá dà láníyàn ni ó jẹ́ ìpín ẹ̀san tó gbà ẹ̀rí pé ìtumọ̀ ti kejì ń ó yàtọ̀ sí ìtumọ̀ ti àkọ́kọ́ sòdí yẹn tó jẹ́ pé àwọn àáfàá tí wọ́n sọ wípé yòfíìdù litasis láàlì tàkìdì àwọn tí wọ́n ní ìtumọ̀ yẹn jọra wọn wọ́n ní tàkìdì ló jẹ́ ìyẹn ń tàkìdì fún tàkọ́kọ́ torí tí ìtumọ̀ nǹkan méjì bá jọra wọn tá a tún rìpíìtì ẹ̀ asọ́ àti ṣùgbọ́n àwọn ni kì í ṣe ìtumọ̀ tó kọ̀ọ̀kan gbé ó yàtọ̀ báwa náà ṣe ìṣèlú bá ṣe tún ẹ̀rí pé tùmọ̀ yàtọ̀ ìtàlákọ̀ọ́kọ́ ó ń ṣe ìtìbáàtú pé àníyàn ò lè mọ́ wà lórí gbogbo sí abẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ń sọ wípé kódà tá a bá láníyàn tọ́ lọ́hùn tá à ń fi ṣiṣẹ́ ládàá wọ́n tún jura wa lọ torí pé bá níyàn tọ́ lọ́hùn kó wá ṣe rí tún jura wa lọ. àlètò sáfù kájọ kírun báyìí kájọ wà níbi same ṣáfù kí láàdáa owó sì jura wa lọ lórí ní táǹkì kódà láàdáa ẹni tó tò lẹ́yìn lè ju ti mọ́mù tó ṣáájú lọ. wà innama likulli mur'i ma nawa níjọ́ máa jẹ́ pin oníkálukú lórí tó bá ṣe pé àníyàn tó bá fi ṣe nǹkan yẹn òun náà ni ó jẹ́ pin rẹ̀ lọ́dọ̀ lọ. ìdíyẹn tí ọlọ́run bá sọ fún anáàlú Qur'an kẹ́ A'udhu billahi minash shaitanir rajim ọlọ́run masalul في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم ọlọ́run ọwọ́ fún alákòójú ìwé ẹni tó bá náwó sójú ọ̀nà ọlọ́run àkójú ẹ̀rọ àgbẹ̀bẹ̀ ẹni tó fi kóró ọkà bàbà tó gbìn tí kóró ọkà bàbà wá wù tó wù sírí méje nínú sírí kọ̀ọ̀kan ọgọ́rùn-ún hóró ló wà ń bẹ̀ ìyá tó máa pé seven hundred lèyìn ó rí lórí ẹyọ kan abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n lọ́nà wallahu yudaifu ìmọ̀ ẹ̀yàn ṣe ọlọ́run àtúnṣà dípele fáwọn míì tó bá wù níbà bá ní ẹ̀kọ́ ara tó ṣe rí lórí nǹkan yẹn àrẹ̀jọjọ láníyàn tọ́lọ́run ṣùgbọ́n àtún jura wa lọ nínú àníyàn yẹn ẹlòmí ò láníyàn tọ́lọ́run tàyé díẹ̀ ó sàwọ́bẹ̀ ẹlòmí ò dẹjà rádà àníyàn rẹ̀ lillahi faqat torí ọlọ́run nìkan so ta'sis ìtumọ̀ kejì yẹn ni wípé

fàhìjọ́rọ́tòhó ila Allahi wa rasuli yóò gbẹ̀sán ìjìrà rẹ̀ nítorí tọ́lọ́hún àti tànàbí sallallahu alayhi wa alihi wa sallam. alhijira kí ni ń pè ní hijira alhijira ni tá ń pè ní hijira ẹ maka lọ Si ìlú Madina ẹ̀rọ kàbálí so ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ wa gbóyé gbogbo nǹkan pè ní hijira náà nìyẹn ṣùgbọ́n ìtumọ̀ hijira ó fẹ̀ ju jù yẹn lọ ìtumọ̀ hijira fẹ̀ ju jù yẹn lọ nínú àwọn ìtumọ̀ tó ń bẹ fún hijira nínú èdè hijira tú àtẹ́rìkù kéèyàn gbé ìtàjù sílẹ̀. Si ìdá hajarta shay'an faqad tarakta tó bá yàn kan lódì wọn hajara rẹ̀ èèyàn ti gbé nǹkan yẹn jù sílẹ̀ ìtumọ̀ ẹ̀ ní alhij alhijra bí máa na at-tark lugatan ṣùgbọ́n inú ṣẹ̀ríà nítorí pé ní hijra òun náà ni tẹ́ríkù máa nà ha lọ́wọ́ àníhù kéèyàn ó gbé jù sílẹ̀ ní tọ́lọ́wọ́n bá kọ̀ àti gbogbo nǹkan tó lè sún yàn mọ́ di ntọ́lọ́wọ́n bá kọ̀ òun náà ń pè ní al-hijra nínú ṣẹ̀ríà ṣùgbọ́n pẹ̀lú hadith tá n ka yìí lílo hijra ń bí yìí ó túmọ̀ al-intiqal min daril kufri ila daril islam aw min daril khawfi ila daril amni òun náà ni kéèyàn ò ṣípò padà láti ìlú kan tó jẹ́ ìlú ìlòdì sí tọlọ́hun ìlú téèyàn ò ti lè rí tọlọ́hun ṣe kéèyàn ò sípò padà kúrò ń bẹ̀ kó lọ sí ìlú tí yóò ti ṣe kíni o tí yóò ti máa rí Islam ṣe tọlọ́hun ṣe àbí kéèyàn ó kúrò nínú ìlú tó ṣe pé ìbẹ̀rù bójó lèèyàn fi ń gbé ń bẹ̀ kéèyàn lọ sí ìlú tí ọkàn ló ti balẹ̀ mọ́sálá èèyàn wà nínú ìlú kan sìn wọ́n bá gbófin kalẹ̀ wípé wọn ò gbọdọ̀ gbọ́ kẹ́nikẹ́ni ó pẹ̀rùn nínú ìlú o kọfí sì wà ń ta ẹni pọ́jì kò gbọdọ̀ lọ mọ́sálásí a sì gbọdọ̀ rí ẹnìkan kó dànù gbà sí a gbọdọ̀ róbìnrin kan kó dànù kan borí a sì gbọdọ̀ rámí ẹ̀sìn lábárí kó à ń lọ́wọ́ ẹnìkan yóò lu ẹ̀wọ̀n irú ìlú bẹ́ẹ̀ kéèyàn ṣe ìjìra kéèyàn kúrò bẹ́ẹ̀ kéèyàn ọlọ́bọ mi kéèyàn ó ti ṣe kíni o kéèyàn ó ti máa hádà intikọ́l mẹ́ntárì kófòrè torí pé gbogbo àwọn tí wọ́n ń darí ibẹ̀ ń kèfèrí ní gbogbo wọn bí wọ́n ṣe ń gbógun ti ẹ̀sìn wọ́n sì ń gbé ìlọsíwájú bá kófòrò èyí ó ṣe intikọ́l kúrò ń bẹ̀. bákan náà àbí níbi tó yẹ pé ẹ̀sìn èèyàn rẹ̀sìn ṣe lóòótọ́ ṣùgbọ́n kàn balẹ̀ kẹ́ẹ̀ tó kírun tán sìn bọ́ǹbù kan lè dún fọkàn balẹ̀ ẹ̀ ń ṣẹ̀sìn yẹn gan ìfòyà lẹ̀ fi ń ṣe èèyàn lè ṣe hijira kúrò ní irú agbègbè ibẹ̀ yẹn kéèyàn lọ sí darul amn ibi tó kàn yín ó ti balẹ̀ so gbogbo nǹkan yẹn náà ó bọ́ sí abẹ́ ìtumọ̀ alhijira afọwọ́ sheikh ibn Uthaymin rahimahullah kọ́lọ́mọba kí ó bá yọ sí wọn wọ́n ní ìjírá tààrí yìí aksamul hijira àwọn ìjírá pín sóríṣiríṣi ọ̀nà àwọn ọ̀nà tá a lè gbà ṣe hijira alhijira tó takúnù lẹ́àmẹ́lì ìjírá ń bẹ látara alẹ́àmẹ́lì látara iṣẹ́ wàtakúnù lẹ́àmẹ́lì ìjírá ń bẹ lẹ́àmẹ́lì fẹ́ni tó ṣiṣẹ́ wàtakúnù lẹ́mẹkánì ìjírá sì ń bẹ nígbà míì nítorí ààyè èyí ó ṣe ìjírá láti ààyè kan bó sí ààyè míì wọ́n wá fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa kí a lè gbọ́ yìí wọ́n ní alákọ̀ọ́kọ́ ìpín alákọ̀ọ́kọ́ ìjírá tùlùmọ̀káì òun náà ní kéèyàn ó ṣe ìjírá láti ààyè kan lọ sí ààyè míì wáyé àyàn tẹ́kìlá ìnsán mìlmọ̀káì takfuru fi ìlmọ̀ àásí wàyàkfuru وربما يكون من بلد كفر إلى بلد لا يوجد فيه ذلك wọ́n ní ìjírá láti ibì kan lọ sí ààyè míì wọ́n lòun náà ní kéèyàn ó sípò padà kúrò ní ààyè kan tó ṣe pé ìyapa àṣẹ ọlọ́run ló pọ̀ jù ń bẹ̀ ìwà àpò kí ìlógógó ń bẹ̀ kéèyàn ó kúrò ń bẹ̀ lọ bò mẹ́ kódà ó lè jẹ́ pé ìlú kẹsẹ̀ rí mi náà lèyìn ó tún lọ ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ àtìfẹ̀sìn ó wà ń bẹ̀ ju ibi tí èèyàn ti kúrò lọ ìjọra náà ni ara ìjọra náà ni. wà á zọmọ ìjọra ní baladi kúfúrú ilà baladi islam ṣùgbọ́n èyí tó lóore jù téèyàn bá ṣe ìjọra kó nílùú àwọn kèfèrí kéèyàn lọ sí ìlú tó jẹ́ ti ìlú islam. bàbá níwà kò dé sákàrà àlùilmi. أنه تجب الإجرة من بلد الكفر إلى بلد الإسلام إذا كان الإنسان لا يستطيع أن يظهر دينه wọ́n nígbà míì ń ijira a máa dọ̀ràn èèyàn lori o ọ̀ràn èèyàn bó bá ṣe ìjírá bó bá lè kú bẹ́ẹ̀ bó tún jìyà lọ́dọ̀ lọ. wọ́n wo ni fi di wàhálà o ó tó bẹ́ẹ̀ kò kírun pé irú ẹni bẹ́ẹ̀ ìjìrá ti di ọ̀ràn yẹn fún kó kúrò ń bẹ̀ yẹn kó lọ síbi tí ó ti máa rí ẹ̀sìn ọlọ́run sí. àwọn afáàní wa àmọ́ ìrẹ̀ àkáànà kọ́ọ̀dìrà alá ìsàhàrdínì wọ́n ní ṣùgbọ́n gbà mí èèyàn lè wà nílùú kẹfẹ́rí ṣùgbọ́n èèyàn lè ṣàfihàn ẹ̀sìn èèyàn wala yu'arid ìdá àkọ́mọ̀ ìdá àkọ́mọ̀ bí èèyàn bá sì ń ṣàfihàn àwọn àmì ẹ̀sìn Islam nínú ìlú ọ̀hún kò sẹ́ni kaka tó gbógun tìyàn fàyínà lè hijira ta tó stahab wọ́n ẹni báyẹn hijira kì í sọ̀rọ̀ àyàn fún o àmọ́ ó tó bá pé bòmí tún wà tó jẹ́ ti Islam tó lè lọ bẹ̀ ó fún wa ń bí ìyẹn wípé ọ̀pọ̀lọpọ̀ kan ti ṣì kíní ìgbọ́ ẹ kà lẹ́ lómi ní ìsìnwọ̀n ní nàìjíríà ìlú kófòrò ni àwọn ọ̀rẹ́ ṣẹṣẹ wọn kà lọ wọn lè lọ dún sínú igbó kan ẹ wàá béèrè pé sínú igbó yẹn ni biladul islam ṣé yẹn ni darul islam wọn ní ẹgbẹ́ ní islam wọn lọ dún igbó là pé ìjírà ti dọ̀nà yẹn láwọn lérí là ìgbà tí ìjírà dọ̀nà yẹn léyìn lẹ́nu irú ilé ìtàn ṣe ní àní lè ṣe irun tá a kí àní lè kí òun nìkan wò gbọmọdé obìnrin ò tó bẹ́ẹ̀ kó borí níta tó bá ti rí báwọn ìjìrà ti dọ̀ra yẹn ṣùgbọ́n pẹ̀lú owó bá a ṣe wà lórílẹ̀‐èdè nàìjíríà bílù tá a wáyé ṣé yìí ń ṣẹlẹ̀ ẹ́ àlẹ́ ìjìrà láìsà wá jìbà àlẹ́ nù ìjìrà kì sọ̀rọ̀ yẹn ìtàn ọdún sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfọwà míì tán wà níbi amẹ́ríkà tán wà ní UK ẹlòmíì lè sọ pé àwọn sáfẹ̀rẹ̀ máa gbé Saudi làwọn afáàjẹ kò UK wọn ò ní ẹ má kírun wọn ò wọn ò ní ọmọ lò kódà ní UK ara muslims àti ń lò ní kọ́ọ̀pù so bó tilẹ̀ jẹ́ pé baladul kufur ò níbẹ̀ ṣùgbọ́n ó rọrùn fún mùsùlùmí láti ṣe ìzaharo ẹ̀sìn ẹ̀ láti ṣe ẹ̀sìn freedom of religion ó wà ń bẹ̀ so orú ẹni bẹ́ẹ̀ ìjìrá kì í sọ̀rọ̀ àyàn níbi ká máa tẹpẹlẹ mélòó yìí ni wípé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ mi ní institution ó ti wà ní two hundred level lónìí ìjìrà ti dọ̀ràn yàn báyìí kí ló dé àwọn ò fi skul lẹ̀ níbo lọ́wọ́ àlọ́ máa gbé àwọn kan ti sara wọn jọ lọ́nà inú igbó kan ibẹ̀ làwọn lọ́ máa gbé Darul Islam yẹn torí pé ìjìrà ti dọ̀ràn yàn báyìí bí yàn bá lè kú síbi ìyẹn wọ̀ náà. sọ̀hí inú jámíà takùsùrù fi ìlmàásì fíhá ìlmàásì ìyapa àti ọlọ́npọ̀ ní yunifásitì. àrísàkàdálì wàlfùsùkù òkì ó wà ń bẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó dí ọ lọ́wọ́ kọ ọmọ kírun rẹ kò sẹ́ni tó dí ọ lọ́wọ́ kọ ọmọ wọ̀jà làbíà rẹ kò tó dí obìnrin mùsùlùmí lọ́wọ́ kọ ọmọ múra ìsìlámù kalẹ̀ fàìmún so hádà ó túmọ̀ sí wípé ìgbàláàyè ká ṣe àfihàn àmì ẹ̀sìn wa wà ń bẹ̀ ìjìra kì í ṣe kìnìún kì í ṣe ọ̀ranyàn lórí ẹni tó bá wà nírú ààyè yìí nítí bàbá ń ṣàlàyé fún wa nìyí rahimahullah rahmatan wasi'a wọn ni wà bina'an ala dhalik wọn látara àbíyẹlẹ yakunu safar ila baladil kufur a'zamu min al-baqa'i fi wọn bó tilẹ̀ jẹ́ wípé téèyàn bá rí wípé ìlú kèfèrí lòún ń gbé ìlú kan sì ń bẹ tó ṣe pé ẹ̀sìn rọrùn ń bẹ tó jẹ́ lu Islam táwọn èèyàn rẹ̀ ṣe dáadáa tó rọrùn ju bí téèyàn wà lọ wọn ni kò sí láì fi bẹ̀yàn lè kúrò mẹ́ẹ̀ kéèyàn lọ síbi tí èyí ó ti máa rí ẹ̀sìn sí dáadáa lẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ikú àmì bí ká ń bò ló ń gbé nísìn ìwó lòún gbé báyìí o kí ló dé òun rẹ̀ sì ṣe dáadáa ń bẹ̀ níbo lòún gbé ẹ̀dẹ̀ lòún gbé báyìí o kí ló dé òun rẹ̀ sì ṣe dáadáa ń bẹ̀. ààrẹ lomiin ó lè kó kúrò ní Port Harcourt ẹlòmíì lè kó kúrò l'Akwa Ibom òun ò rẹ̀ sì kí ṣe pé wọ́n kò má kírun bẹ̀ ká ah! òun ò rẹ̀ ní fojú jọ irú àwọn àyè bá náà tó yàn bá bá ẹ̀yà rẹ̀ yàn bẹ̀ kì í sọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n dá tí yàn bá lè ṣe hijira kúrò nírú ààyè yẹn. fala yajuzu lil insan an yusafira ila baladi kufur illa bi shuruti salasa. ǹjẹ́ ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ kéèyàn ó kàn digbá dẹrù kéèyàn léèyàn fẹ́ lọ lu àwọn kèfèrí yàn fẹ́ lọ máa gbé bẹ́ẹ̀ gbogbo àmọ́ lu àwọn kèfèrí bí amẹ́ríkà ẹlòmíín lọ ṣe fisa lọtìrì lé lórí lẹ́nu mùsàfẹ́ lọ́bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ só lẹ́tọ̀ kí mùsùlùmí ó kàn fẹnu bí ìdàpọ̀ nfẹ́ lọ́ máa gbé ìlú kèfèrí afẹ́wàá Sheikh Ibn Uthaymeen rahimahullah wọ́n ní kò lẹ́tọ̀ àyàfi pẹ̀lú kọ̀ǹdíṣàn mẹ́ta àwọn májẹ̀mú mẹ́ta lórí jẹ́ kéèyàn máa gbèlú tí èsèlú Islam bí Amẹ́ríkà bí UK kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ an yakuna indahu ilmun yadfa'u bihi shubuhat ìwọ́n tó fẹ́ lọ máa gbèlú tí èsì ìlú islam pé wọ́n nìkan lórí ààrẹ àbẹ́yìn péréte lẹ́gbẹ̀rẹ́ ayín bẹ̀ tẹ̀jẹ́ mùsùlùmí ẹni yẹn gbúdọ̀ nímọ̀ ìmọ̀ tó fi lè máa mọ̀ pé ìrújú gbogbo ìrújú tó lè bẹ̀sẹ̀ rẹ jẹ́ ó ti nímọ̀ láti lè fi fọ́ dànù torí pé lẹ́yìn bá ń gbèlú àwọn kèfèrí gbogbo àwọn ìrújú tó lè ba ẹ̀sìn rẹ jẹ́ òun ó pọ̀ jù bẹ́ẹ̀ lákòójú ìlú amẹ́ríkà ń sìn kò sí tó burú kó o dì mọ́bìnrin tí èsì ìyàwó ẹ̀ èbó òrin tó burú bẹ̀ kó dì mọ́ kó kìí ṣe pé fine fine kó kìí ṣe fine sọ kò rí tó burú kó bà ọ́ lọ́wọ́ sọ̀tọ́ bá ti ń gbé bẹ̀rẹ̀ náà tẹ́ gbé bẹ̀rẹ̀ ló ń gbé tẹ́ ìbá ṣe pé o ti nímọ̀ nípa ẹ̀sìn ìwọ náà mọ̀ bá wọn ṣe nǹkan yẹn so ìyẹn ni bàbá ń sọ wípé májẹ̀mú alákọ̀ọ́kọ́ anyakuna indahu ilmun yẹ́dfà òbí aṣubuhat ó dáa púpọ̀ kó ṣe wípé mọ́jàmọ́ aláwọ̀kọ́ kí ẹni yẹn kí ìmọ̀ á máa bẹ pẹ̀lú rẹ̀ ìmọ̀ èyí tí ó fi ṣe kí ni o tí ó fi máa ti ìrújú tó bá lè máa kojú níbẹ̀ tí ó fi ti dànù. lẹ́hàn alikú fàár wọ́n torí pé àwọn kẹfìrí yuriduna ala al-muslimina shub'an fi dinihim wa fi rasulihim wa fi kitabihim wa fi akhlaqihim oríṣiríṣi ìrújú ni wọ́n máa kó sí ọ̀ngbá nípa ẹ̀sìn rẹ nípa ànábì rẹ nípa alukur'an àti nípa àwọn àwọn mùsùlùmí àwọn mùsùlùmí tí ó da orin tó máa wò ní tẹlifíṣàn bẹ́ẹ̀ mo sì máa sọ̀rọ̀ islam balabala ni wọ́n máa sọ. olóòfin jẹ́ wípé ìmọ̀ ó kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ nínú kọ̀ǹdíṣàn tó bá yẹ pé kò sọ́nà àbáyọ ó fẹ́ máa gbé àwọn ìlú yẹn ó bùkátà ìmọ̀. májẹ̀mú aláwọ̀kọ́ nìyẹn májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì anyakuna indahu dínún yahmihi mina shahawat ẹni yẹn àwọn àgbọ́yé ẹ̀sìn tó yanjú gbúdọ̀ wà fún èyí tí ó máa dáàbò bò ó níbi kéèyàn ó má lọ jìn sọ́fìn ìfẹ́ ìfẹ́kúfẹ́ adùn ara ọlọ́sìn kí obìnrin kan mọ́lẹ̀ ló tó sàn kìsẹ̀ sàn ò títò fi já gọ́tà ah! sàn ò ibi gọ́tà kan tó tún já sí ọdún báwọn kan tó ń múra àwọn mọ́lẹ̀ ń bẹ̀ pé ah! màgà ò kíní yóò mọ̀ wá sí ọ̀pọ̀lọ tiẹ̀ náà kò fẹ́ wo tẹlifíṣàn nílé tó tún rí náà nìyẹn nítorí ṣẹlẹ̀ láwọn European countries nìyẹn bàbá ní irú ẹni yẹn ó gbúdọ̀ lágbọ̀ọ́yé ẹ̀sìn àgbọ̀ọ́yé ẹ̀sìn tí ó dáàbò bo níbi gbogbo adùn adùn ìfẹ́ ara yẹn tí ó fi mọ̀ pé eléyìí ò dá eléyìí ò dá lóòótọ́ ara mi fẹ́ fẹ́ nǹkan yẹn bẹ́ẹ̀ tí nǹkan yóò dá ẹlẹ́ẹ̀kejì yẹn ẹlẹ́ẹ̀kẹta an yakuna muhtajan ila zalik kó ṣe wípé bùkátà ló béèrè fún kó lọ bẹ̀ kó má kàn ṣe pé òun kàn fẹ́ ṣe fàájì lọ bùkátà ló béèrè fún lápèjúwe an maridon yahtaju ila safar ila biladil kufur lil istishfa bóyá ẹni yẹn sick hospital tí wọ́n ti tọ́jú ẹ̀ àwọn ọ̀kan náà àwọn ìlú yìí ló wà ọ̀kan nìyẹn. àwọn àyàkúnà mùtá àwọ àyàkúnà muhtaja ila ilmin la yujadu fi bilad al-islam àbí ìmọ̀ kan bẹ tó yẹ wípé ní gbogbo àgbáyé ibi tí èèyàn ti lè rẹ́kọ̀ọ́ yẹn kọ́ ìlú àwọn akẹfẹ̀rí ni kì í ṣe ìlú islam wọn ò lè rí kọ́ nílùú islam bí kéèyàn alẹ́ lọ sí phd ní kọ́ńtì kan ní us kìnìkan kọ́ lẹ́pẹ́ ibẹ̀ náà ló rí phd yẹn ṣe lápèjúwe wọn ní májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ṣẹjá wa pa májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀ta yẹn papọ̀ àkọ́kọ́ ẹni yẹn gbúdọ̀ ní kí ló gbúdọ̀ nímọ̀ ẹlẹ́ẹ̀kejì àgbọ́yé ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta kó ṣe wípé sábàbí tó pàtàkì òun ló gbé lọ sí síbẹ̀ yẹn gẹ́gẹ́ bíi pé ó fẹ́ lọ kò lálàáfíà àbí ìmọ̀ kan òun ló wà lọ́bẹ̀ ẹ rí i pé nínú gbogbo tí wọ́n sọ yìí wọn ò sọ̀rọ̀ owó ń bẹ̀ owó lọ wà lánàá owó wò lèyàn nínú olùdíyà tí rówó jù láyé àwọn ìlú ìsìlámù ni nítòwó so owó wo ló wá wà ń bẹ̀rẹ̀ tí ò sí nílùú tó ti rẹ́sìn sí náà ẹ̀wọ̀n àwọn èèyàn ṣe fẹ́ kú lórí ọ̀rọ̀ fi sálọ̀tì ẹni tí ń tún wá lọ fún lálọ́tì náà nǹkan kan ò yé inú ẹ̀sìn gbàtà àmì tí ó bá padà dé ẹni tí ń kírun tẹ́lẹ̀ ẹ̀rì tí yóò lù tí dé ni subhanallah so ló fi jẹ́ pé àdánwò ńlá ó ní káwọn èèyàn sọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn di pé àfàìmọ́débẹ̀ là ìfimọ́ sórí rẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ lómi lọ ọbẹ̀ náà kò rọ́wọ́ mú kàkà náà gbèsè lóòn ti ba tiẹ̀ jẹ́ lọ́n kò lè wálé mọ́ nítawọn náà dẹ̀ fẹ́ ṣe nìyẹn wọ́n fẹ́ sọ yín di ẹrú wọn má bá wọn fọ di awo arúgbó má bá wọn fọ gọ́tà phd kọ́ máa gbálẹ̀ so wọ́n useless ní pẹ̀lú kọ́tà ẹ̀ mọ́ torí ní tẹ́ jẹ́ wá di ẹni tí lọ ń dènà pín farúgbó pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tẹ́ni ṣùgbọ́n bí wọ́n náà dẹ̀kọ́ bí ìbá ṣẹ̀bi àwọn ẹ̀ka tó di lórí tiwa tá a bá tó nàìjíríà láyé ìgbà kan tó yẹ pé dọ́là ìgúfẹ́lẹ́ tó wọ́n náírà ni one dollar is equivalent to one naira kí ló mọ nàìjíríà bẹ lọ ṣe bẹ sọláyà hal àwọn tá a bá jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ tí a fọwọ́ ibn Uthaymin rahimahullah tí wọ́n sọ yìí ká ronú rẹ̀ tó bá yẹ pé bùkátà ó gbé ọlọ́ọ̀lù kèfèrí ni mò ń sọ o tẹ́ pé ìlú ìyá mọ̀ pé ah kò ẹ̀sìn tó jọmọ́ ìsìlámù bí tó o dẹ̀ ní ìdí pé o fẹ́ lọ ọbẹ̀ kọ̀ọ̀díjà mẹ́ta ìgbúdọ̀ pé kọ̀ọ̀díjà alákọ̀ọ́kọ́ ògbúdọ̀ nímọ̀ kọ̀ọ̀díjà ẹlẹ́ẹ̀kejì àgbọ́yé ẹ̀sìn tó yanjú tí ó máa dáàbò bò níbi gbogbo àwọn ìbàjẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kò sọ pé sábàbí pàtàkì òun ló fà tó fẹ́ lọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jẹ́ ká apply rẹ̀ lórí àwọn institutions wa náà ẹ má jà tara wa jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń wọ skul wọn yẹ àkúrẹ́ ni tó ọmọ bá a ṣe ń gbìyànjú lórí àtìgbà tó àwọn primary school láti ń plan lórí pé yóò lọ university abẹ́ẹ̀kọ́ èyí obìnrin yìí school of nursing abẹ́kùn lọ èyí ọkùnrin yìí abẹ́kùn sí medicine kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ká condition ká wu condition mẹ́rẹ̀ẹ̀ta yìí lérí ọmọ yẹn kó tó di pé yóò wọ̀ ọ́ institution lẹ́yìn rọ́pọ̀lọpọ̀ òbí mi ǹjẹ́ ọba gbọmọ ni ó gbà ẹ̀sìn ọkọ̀ yí ọmọ náà kọ́ máa ti wọ institution ẹ̀yìn kọ́kọ́ lọ hákùrọ̀ àná kọ́kọ́ lọ kéwù náà kò tó wa ibi òbí ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn yé ṣùgbọ́n ọmọ mi ọ̀rọ̀ gan-an wọn kàn ń kó síta mi gbogbo àwọn ẹgbẹ́ mi wọ́n ti wọlé wọ́n ti wà sọ́dọ̀ ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ wo lẹ́gbẹ́ ẹni tá ń ṣe fún wọn yẹn ló lórí torí pé inú campus ó kún fún bàjẹ́ ó sì kún fún aburú ṣùgbọ́n ọmọ tó bá yẹ pé àwọn mọ́jọ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yìí wà lára rẹ̀ ó nímọ̀ àgbóyé ẹ̀sìn wà fún ó sì ní ìdí pàtàkì tó fi lọ kí ebí kọ̀ọ̀kan á lọmọ kásán pa lọ yunifásitì yorùbá and drama kí lọ fẹ́ fi ṣe kókó ẹ̀ kan lọ kọ́ṣẹ́ láàrin bí ọdún mẹ́ta ó firi ó dẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ gbọ́ bùkátà ó dẹ̀ lẹ́sìn rẹ̀ sí ẹlòmíràn lọ sí kọ́ọ̀sì mi pé wo ni wúrà rà bẹ́ẹ̀ lè báyìí kásá lè sọ pé òun náà fà ọ̀sẹ̀ wọ́n bá béèrè pé kọ́ọ̀sì wo lẹ́yìn ṣe mo kà sí manage ẹ̀ mo sì máa kúrò náà mo sì máa kí ló dé tó fi lè sọ kọ́ọ̀sì nígbà tó dùn ẹ̀ kò ṣeé sọ so kó jẹ́ pé sábà bí n tó wúlò wọn ló gbé ọ lọ́bẹ̀ so alọ́nu ọmọ fún music àwọn akówó gọ̀bọ̀ ìkalẹ̀ lọ sanwó school lórí music so ní ìdíkọ̀ ẹ̀sẹ̀ ṣe àwọn Pasuma wọ́n lọ yunifásitì kankan kan tó kọ́ wọ́n sì rówó díẹ̀ jù wọ́n tó fẹ́ lọ rẹ̀ rí ìdí music kò ní ìdí máa tẹ̀ láwọn olórin káàkiri fọlẹ̀ yìí àgbègbèlà látara àdílé àwọn májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ṣe pàtàkì kí kí a ronú sí i n tó lè gbé wa lọ máa gbé ìlú kèfèrí àwọn májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbúdọ̀ pé bẹ́ẹ̀ náà ká wá apply mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà lérí àwọn institutions wa pàápàá jùlọ ní agbègbè ibi táwa wà yìí ẹ̀rí pé lẹ́lòmí tí báyìí pọ́n wàhálà ti ń ṣẹlẹ̀ lókè ọ̀yà ẹlòmí pèfà kò ń lọ north kò lọ amọ́débílẹ̀ university kò lọ bí uk àbí lọ sokoto kọ́sibítù wulẹ̀ ọmọ pẹ̀lú táwa mọ̀ tó dá wa lójú táwa wà ń bẹ each faculty each department mọ́sálásí wà ń bẹ kódà kò sí pé mọ́sálásí tẹ́ fi kìnnìkan tẹ́ fi dá so yẹn túmọ̀ kó máa rọrùn tásìkò òun bá tó ẹlẹ́jáde lẹ́kṣọ́rùmù kẹ́kí òun kó tún padà yóò rọrùn so kọ́lá àti ọgbẹ́ kó ala aná àlàáfíà sí gbogbo agbègbè ààyè náà kó má jẹ́ kí rí ìdààmú wa nàìjíríà dẹ́ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni hijira tìlẹ̀ amẹ́l hijira àti iṣẹ́ ẹ̀rí hijira ilé ìta àkọ́kọ́ sọ ni hijira àti kíni o alimakan ààyè hijira àti iṣẹ́ wọn ni an yahjura al ma na Allahu anhu min al wal gbogbo nkan tí ọlọ́run ọba lòdì sí nínú ẹ̀ṣẹ̀ àti ìwà burú kíyàn náà yàn nǹkan yẹn lòdì kíyàn ó ṣe ìjírá kúrò níbi nǹkan yẹn àwọn tó bá ń ṣerú nǹkan yẹn náà ṣe wọn má wọn ṣe ọtí ò dáa ìyàn ṣe kúrò bí ọtí bàbá asabu wa shatma kéèyàn ó máa búyàn walgish jàmbá akilmal almal bilbatil ìmáa jẹ dúkìá onídúkìá lọ́nà àìtọ́ hukukul walidain ìṣiṣẹ́ yà ṣe bàbá wàkọ̀tí atul arham ìmáa já okùn ẹbí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ amal nìyẹn kéèyàn ó ṣe hijira kúrò ní àwọn ẹ̀ṣẹ̀ yẹn wọ́n sọ fún ọ pé nusuna anabi sallallahu alayhi òun náà ni gbogbo ìmúra téèyàn bá múra kéèyàn má jòó máa gbálẹ̀ kó má kọjá ọkọ séèyàn ẹni tí gbogbo èèyàn sì ń ṣe òun nìyẹn kódà fáà mi ń ṣe ìmáàmù mi ń ṣe gbé ọmọ gbálẹ̀ wọ́n wá fẹ́ pinnu mo fẹ́ ṣe hijira kúrò níbi máa fi àyìn pé mi ní ṣe mọ́ ó máa tèkì rẹ ní a strong determination because tó bá ti lè bẹ̀rẹ̀ báyìí àwọn èèyàn ọkọ̀ àtàkì ẹ̀ ẹ̀yin ẹ̀ bọ́ọ̀ ń yapa àṣẹ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ kò ní sẹ́nìkan tí ó ṣe wá àṣẹ fún ọpẹ́ tó ń ṣe yóò dá ó búya rẹ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ kò sẹ́ni tó sọ ọpẹ́ tó ń ṣe yóò dá ṣùgbọ́n jẹ́ tó bá ti yí padà tó fẹ́ ṣe súnà gbogbo àwọn ọ̀rẹ́ rẹ yẹn mọ̀ complain pé èwo ni gbogbo eléyìí èwo ni gbogbo eléyìí ibi tó jẹ́ kó fura náà nìyẹn so làbúdà min al-hijra èyàn ó ṣe hijra ọmọbìnrin mùsùlùmí tí ń ṣí ara rẹ̀ tí ń wọ pátákiri kò sẹ́nìkan tí ó sọ̀rọ̀ bàtà ẹjọ́ bẹ̀rẹ̀ mọ́ múra bọ́lọ̀ sí ni ó múra ó lè jẹ́ pàwọn òbí rẹ̀ gan ọ̀kọ́ bẹ̀rẹ̀ èmi ọ̀fẹ́ wẹlé o èmi ọ̀fẹ́ wẹlé o nítorí tí ń wọ pátá kiri àdúgbò tí ń fi gbogbo ọmú rẹ̀ lẹ̀ kó sọ̀rọ̀ so ló fi jẹ́ pé determination ni pé mo fẹ́ ṣe ìjira kúrò níbi máfíà níbi ẹ̀ṣẹ̀ so bàbá fi sọ fún wa pé ìjira tó lè àmàlì ẹlẹ́ẹ̀kẹta ìjira tó lè àmìl àmìl tó قد alẹ́ ẹ̀lmi مثل رجل mùjáìrù bí الذي لا yá بها فإنه bá lè إذا كان في هجرته ṣùrà ومصلحة أما شيء ìdá kánà fi hìjọ́rọ́ ti hi fa ìdá tún wà maslaha. a máa ń ṣe ìjírá kúrò yíyàn lódì pípàtì ẹni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ń wá ń fi ẹ̀ṣẹ̀ yẹn níṣe fáàrí kì í ṣe pé mà ó mà ó dẹ̀ tún fi ń ṣe níṣe yìí bẹ̀rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ àwọn àmọ́ ṣe jìnnà ń tà wọn ọlọ́run ti gbàdúrà wọn nídìí jìnnà wọn ò sì bí aláya afa àkàdá ọ̀rẹ́ pé jìnnà ọ̀dà kékeré lẹ̀ nígbà táwọn wa ń bẹ lọ́dọ̀ àwọn sì làbúdà mi yàní hajjiri sí kéèyàn pàtì kéèyàn má bàṣẹ irú àwọn ènìyàn báyẹn min ikhwani shayatin àwọn ọmọ ayé ìṣù ni wọn sọ orú ẹni ẹ pé alágbájá àwòrán yìí tiẹ̀ kí ni mo fẹ́ kí ọ fún gbàdé ìkúrẹ́ ẹ̀ dà o ó sọ ìyapa àṣẹ ọlọ́run ó sọ di fàárí ó sọ ìlòdì sífẹ̀ẹ́ tọ́lọ́run ẹ̀rọ afámi tó bá gbá máìkì mọ́ ìsọkúsọ kí ẹ máa sọkúsọ irú ẹni yẹn kì í ṣe ẹni tó gbúdọ̀ máa celebrate kí wàá ṣe ẹjọ́ máa jókòó là àbá kan gbé bídíà rù lọ́sàn-án lóru ọwọ́ àyìnká ẹ̀tì ẹ̀sìn bídíà rẹ̀ wá gbàyàn ká máa sọ mí lẹ́nu là because wíwà ń bẹ̀ẹ̀ rẹ ìyẹn ọ̀sọ́ pé kó síwọ́ bídíà rẹ̀ kódà yóò tún máa fọ̀rọ̀ mí gun ọ̀la ń bẹ̀ẹ́ ìwọ ọ̀dẹ̀ lè change tiẹ̀ òun dẹ̀ ìwọ dẹ̀ ń bend tiẹ̀ fún tiẹ̀ tiẹ̀ ló sì dáa òun ò sì rẹ́ẹ̀dì láti bend tiẹ̀. so làbúdà mi náà jẹ̀rẹ̀ sí àbáwá fi condition kan sí o wọ́n ní tá a bá rí wípé kápá tì yẹn ló lóore fún wọ́n fi condition kan sí o sùmọ́tò ọba rí pé pátì yẹn yóò máa tún yẹ hàn náà sí ni yóò tún fi máa kó báwọn èèyàn míì ni wọ́n ní kéèyàn sùn pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ ṣe àtúnṣe rẹ̀ so inshallah nakifuna nítorí àsìkò àdúró ń bè tí ó bá di ijọ́ mẹ́jọ ní pẹ̀lú ògùn ọlọ́run a máa tẹ̀síwájú lórí èyí tó ṣẹ́kù nínú hadithi àfàwà Umar bin Khattab subhanakallah alhamdik ashhadu an la ilaha illa ant wa atubu ilayk.